إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وكفهم الله سبحانه وتعالى الضرار الصلاة هو محمد صلى الله عليه وسلم إن شاء الله أنتم تسواجوا لوري عليه صحيح البخاري كتاب البيع باب من لم يبالي من حيث كسب المال شرطتي أتم بيو قمنا من كتي الإمام البخاري عليه رحمة الله في وصيت لي باب ما لم يبالي من حيث كسب المال شرطتني شكلو أن يتيوب بكتاب ibi tí ó ti kówó jọ حدثنا آدم قال حدثنا ابن أبي ذئب قال حدثنا سعيد المقبري عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أبو هريرة قال الله ينسي هني أنبوى محمد صلى الله عليه وسلم صيتي يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام النبي صلى الله عليه وسلم أسفك أبوى تشيبي أميني ونبي كتاب ibi tí òun ti rówó tí òun ná àbí tó kù kójọ ṣé ibi nǹkan aláàrí lòun ti kójọ ní àbí níbi nǹkan haram èyí tó jí òun lógún òun ni kó ṣáà ti rí owó kó dẹ̀nà kó gbọ́gbọ̀ pátá tó fẹ́ bíyà eléyìí tí ó jẹ ọmọ ènìyàn lógún ní àsìkò tí anábì sallallahu alaihi wasallam sọ tí àsìkò náà bá dé òun ni pé ọmọ ènìyàn ní bìkítà níbo ni ó ti rí owó rẹ̀ ibo ló ti mú owó tó ń ná ṣe níbi nǹkan aláàrí ni àbí níbi nǹkan haram a mọ̀ pé ẹ̀kọ́ tí ẹ̀fì kọ́ wa òun ni pé innal tó jẹ́ halali in tó clear bẹ́ẹ̀ ni tó jẹ́ haram in tó clear lòun náà wa baynahuma umurun mushtabihatun aw mushabbahatun láàrin tó jẹ́ halal àti tó jẹ́ haram àwọn kankan bẹ́ẹ̀ tó ṣe wípé فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه àwọn nǹkan tó rújú tẹ́yìn ò lè sọ pé haramu ni èyàn lè lè sọ pé halali ni ó rújú síyàn ẹni tó bá fi lè avoid ẹ̀ tó yàgò fún ẹni ìyẹn ti protect ẹ̀sìn rẹ̀ àti ìjọmọlúwàbí rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá fi lè kó sínú àwọn ṣùgbọ́n àtúnwẹ̀ yìí wọ́n fi haram yóò kú sínú haram bó wà lẹ́ni tó ṣe pé òun ti ẹ̀bì kíta ibi tí òun ti mẹ́kì owó ṣe àwọn nǹkan tí ọlọ́run ọba ṣe ní ẹ̀tọ́ ní àbáwọn nǹkan tọ́lọ́run ọba ṣe lé kókó lọ́dọ̀ ti ẹ̀ ní kí ó ṣàtìrò sówé èèyàn bẹ́ẹ̀ à ń yáyàn ní owó èlé òní jẹ́ kankan lọ́dọ̀ rẹ̀ tòun bó ti jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ pé alladhina ya'kuluna ar-riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-ma' ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا àwọn tí ó ṣe yí pé ní owó èlé òun ni nǹkan tí wọ́n fi ń jẹun àbáwọn tó ṣe wípé wọ́n tajà fún yàn ẹni ẹ jẹ wọ́n lówó gbà tí ò rí opportunity àti tán àsìkò tí wọ́n jọ dá fúnra wọn ó ní kó ń fún lásìkò sí kó ń fi owó kún owó tó jẹ o alladhina ya'kuluna ar àwọn tó ń jẹ rìbá la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas ọlọ́wọ́n bá ní ìgbédìde ẹni tí nǹkan ti rọ́lù òun ni wọ́n gbé wọn dìde ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا tó yí pé wọ́n sọ fáwọn òyìn tó burú níbi tí àwọn ṣe yìí tíyàn bá invest owó yóò jèrè ní so àwọn yáyàn ní owó èrè àbíyàn wọn lówó àsìkò tí ó yẹ kó san àwọn fún lásìkò sí owó kún ah innama al-bay'u mithlu riba that is bí ẹni tí ó jẹ́ ẹ̀tọ́ náà ni bí bísínẹ́sì kátàkárà tó jẹ́ ẹ̀tọ́ òun náà ní táwọn ṣe ló jẹ́ san orí yàtọ̀ Allah subhanahu wa ta'ala ni wa ahalla Allahu al riba èyí tó jẹ́ tó ṣe wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ṣe lẹ́tọ̀ọ́ ọlọ́mọba lóhun ṣe ní àláàlì wàhálà rọ́mọ̀n rìbá kádẹ̀ ìyálẹ̀ ní owó èlé àbí kéèyàn jẹ ní lówó kí àsìkò tó yẹ àwọn conventional banks tí wọ́n ń ṣe ní òní ọlọ́mọba subhanahu wa ta'ala ní òun ṣe é léèwọ̀ ọmọ jẹ́ ahù mọ̀íbọ̀tún ní rọ́bíhì pàntàá ẹni tí ó bá fi gbọ́wà sí tí ó wá láti ọ̀dọ̀ olúwa rẹ̀ láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó rẹ̀ jáwọ́ bẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala ní wa amruhu ila Allah umar salaf wa amru ila irú èèyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀dọ́dọ̀ ọlọ́run ọba èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run la ṣàmójúgbò fún wa man 'ada fa ulaika ashabun nar hum fiha khalidun ṣùgbọ́n ẹni tí ó bá padà síbẹ̀ àwọn ọmọ nẹ́ni ẹ̀ tí ó lè máa bẹ́ẹ̀bẹ̀ lọ gbére àti kan máa bẹ́ẹ̀bẹ̀ lọ fún ìfàgbọ́ọ̀rọ̀ ó dìpẹ́ǹ lórí ìyà wọ́n bá ní halali ní táwọn ṣe káwọn ní owó èdè àbí kéèyàn jẹ àwọn lówó kásìkò tó yẹ kó san tó kó má rí san káwọn fún lásìkò sí káwọn wá fi owó yẹn káwọn lè kún ẹni tó bá lóun ò rí n tó burú bí eléyìí sòfòwò láìta àṣàbùnà ọmọ náà ni wọ́n ń fi ọkọ̀ àdìdó wọ́n lè máa bẹ́ẹ̀bẹ̀ lọ gbére ṣùgbọ́n bá ṣe pẹ́ ni tí ó mọ̀ pé tó ń ṣe yíò dá ó mọ̀ pé nǹkan yíò dá so ó ń fi ọkọ̀ àdìdó ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n ma bẹ́ẹ̀bẹ̀ fúgbà gbọ́ọ̀rọ̀ nọ́sàlùlá àfihàn tẹ́wọ́sọ́lá fọ́nà ọba kí ó ṣàmì wọn kókó ayọ́ kí la fẹ́ lò lélẹ̀ o ní pé àyà rìbáyì àyà tó bákan náà bá ní ayọ́ lẹ́rí na àmọ́nù látà kúlù rí bàbà àfọ́nù bàbà àfà ọlọ́ni mo pé ẹ̀yin tẹ́jẹ́ olùgbàgbọ́ òdodo látàkúlò ríbà ẹ má jẹ ríbà àbáfán nílò àbàtà ní ìlọ́po ìlọ́po ní ìlọ́po ìlọ́po ìtumọ̀ eléyìí ni pé àsìkò tó yẹ kó sanwó ó tó kò rí san yóò ló ń fún ní àsìkò sí ṣùgbọ́n àsìkò yẹn náà kò ní lọ lásán òun tún increase owó yẹn ọlọ́mọba ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹjáwọ́ bẹ́ láta kúrú ríbá àbàáfàn múdọ̀ àfàtàn wàtàkùnlọ́ làálàkùn tó fi hó ẹ̀páyọ̀ ọlọ́wọ́ bàtà ìbá mẹ́jìrì so ẹlòmí ò bìkítà ibi tó ti rówó so ṣe òyìnyàwó ní owó èlé lówó òfin pọ̀ sí ní dúkìá òfin pọ̀ ní àwọn èèyàn jẹun lówó wọn àrí san òun lówó fún wọn táìmù sí so that wọ́n lè fi owó yẹn wọ́n lè lékún eléyìí ni tí àwọn conventional banks ibi tán ti mẹ́kì owó méjọ́ lè lélẹ́yìí òní káyáyàn ní owó èlé àbí owó tán yáyàn tó jẹ́ èlé yẹn náà kásìkò tún tó kí wọ́n tún rìṣẹ́jú rẹ̀ kí wọ́n tún fún ẹni yẹn ní àsìkò sí wọ́n á lè tún fi owó fún eléyìí bẹ́ẹ̀ ìṣùmọ́ràn ẹnu àwọn afẹ́ẹ̀sì kò lórí wípé rìbá jàìríyà rìbá tí ọlọ́mọ bá wọ́nù àwọn mùsùlùmí tí eléyìí ẹnu kò lórí ẹ tí àwọn jàìríyà àwọn tí wọ́n bẹ ní àsìkò kí ọlọ́mọ bá tó gbé anábùwà Muhammad sallallahu alaihi wasallam dìde ní òjíṣẹ́ irú rìbá ni wọ́n ń jẹ eléyìí rẹ̀ ni rìbá táǹpẹ̀ ní àwọn conventional banks ìbátan bẹnu ẹ̀ lélẹ̀ so ló fi jẹ́ wípé èyàn ò gbọ́dọ̀ máa ṣerú iṣẹ́ báyìí èyàn gbọ́dọ̀ máa ṣerú iṣẹ́ báyìí ṣùgbọ́n náà sọ lọ́wọ́ àtọ́mọdé ká mọ̀ wípé yá àti àlàdìnà zamanu àsìkò kan wà báwọn èèyàn àsìkò kan ó dé tó ṣe pé láyú lè márùn ọmọ ènìyàn ò ní bìkítà látara kíni pípé bòlòun ti rí owó bòlòun ti rí kójọ láàrín balẹ̀ mọ́rọ̀ kò ní bìkítà ṣe minal halal níbi halal lóun ti kójọ aminal haram àbí níbi nǹkan haram títí ẹ̀ sáà ní kó ti kójọ tabawo àtúntàwà yìí àárí pé ilé ó jẹ́ nǹkan tí ó wá àplíkébù sí àsìkò àwà yìí àmọ́yé mùsùlùmí lónìí ló ń ṣiṣẹ́ níbi ìmáyáyàn owó èrè àmọ́yé mùsùlùmí lónìí òun ló ń champion ìdá ilé-iṣẹ́ tí ó máa yáyàn ní owó èrè lẹ̀ àmọ́yé mùsùlùmí lónìí òun ni tí ó bá yáyàn owó èrè lẹ̀ tẹ́ni ò bá rí san lásìkò tí wọ́n jọ fẹnu kò lé lórí yóò lóun ó fún táìmù òun tún gba èlé sí so eléyìí lẹ́yìn lára àìníkàkún fún òfin ọlọ́mọba subhanahu wa ta'ala ni ṣùgbọ́n ẹni tí ọlọ́mọba kó yọ ń bí yóò máa dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ipe àsìkò tí anábì ń sọ ipe yá sí alẹ́ náà zamanun láàyò bá lè márùn ún máa àfádà rẹ̀ bò àsìkò kan bọ̀ wá tọ́mẹ̀yìn níbi kíta ibi tó ti rówó àmìnal halal àmìnal haram ṣé bí aláàrí ni àbí bí haram kókó ni kó ń ṣàṣeyìn bí owó ìkànnì àpèjúwe bí náà tún ní ọtí títà ọtí títà amáyé mùsùlùmí lónìí ló tẹ̀lé síbi à ń ta ọtí débi pé àwọn míì gan wọ́n mọ̀ wọ́n sí alájọ ọlọ́tí ọtí ni wọ́n ń tà ń ti tiwọn nìkan ti ń mékì owó ti tiwọn yẹn bẹ́ẹ̀ ni Allah subhanahu wa ta'ala sọ fún wa nù al-Qur'an al-Karim ìpè ya ayyuhal ladhina amanu ọlọ́run bá ní mo pè é ní olùgbàgbọ́ innamal khamru wal maysiru. والأنصاب والأزلام رزق من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ọlọ́run ọba subhanahu wa ta'ala ni mo kó ẹ̀yìn olùgbàgbọ́ ọtí tẹ̀rí yẹn bákan náà tẹ́tẹ́ títa wàlànsọ́ wàlàzlám òṣà bíbọ àwọn òṣà táwọn èèyàn ń bọ wàlàzlám bákan náà ìmọ̀ fi àwọn nǹkan bí ọkọ̀ kama máa fi ṣe ìgbòjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ weston ẹ̀gbin ni min amẹ́lì ṣàìfàn iṣẹ́ èṣù ni fàṣtẹ́ni gbòòrò ẹ̀jìnà sí la'allakum tuflihun nítorí kẹ́lẹ̀ bá jẹ́rì إنما يريد الشيطان أن ينفع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون ọlọ́ni ṣọ̀ìpán ó fẹ́ dá ọ̀tá alẹ́ ẹ̀bẹ̀lẹ̀kún ìkórira ó fẹ́ fi táàrin ẹ̀yìn mùsùlùmí ni bákan náà kó gúnrin kúrò níbi ìrántí ọlọ́run ọba kó gúnrin kúrò níbi ìrun kíkí níbi ìmọ̀ mutí àti tẹ́tẹ́ ìyàsúdẹ́kùn máa ń díkiri láwa ní sọ́lá fa àǹtún mọ́tàhùn ọlọ́ni àpẹẹrẹ jìnà kúrò bẹ́ẹ̀ sókèlá pẹ́lú ìbèlè ìpàṣẹ́ni gbogbo ẹjìnà sí a bákaná ọlọ́wọ́ subhanahu wa ta'ala antumun tahun ṣe ṣe tán àti jìnà sí láti ẹgbọ́dọ̀ jìnà sí ní ẹyàgò fún ṣùgbọ́n anábi sọ́lá fún jẹ́ kama kìíyà tó ṣe pé ọmọ ènìyàn that is mùsùlùmí kò ní bìkítà bí tí òun ti ń rówó ṣe bí aláàrin ní àbí haram sọ́nà ọba subhanahu wa ta'ala ó wọ́n wa ìgéèsì ọtí ó wọ́n wa ìgéèsì tẹ́tẹ́ lónìí àmọye mùsùlùmí tó dálé tẹ́tẹ́lẹ̀ ó dálé tẹ́tẹ́lẹ̀ òun ló ní oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn fi ń ta tẹ́tẹ́ alájì tí ó gbé ilé tẹ́tẹ́ ó gbé kalẹ̀ ibi táwọn èèyàn ti ń ta tẹ́tẹ́ òun ló ẹni bú wọn bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní innamal khamru wal maisiru wal ansab wal azlam rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun bákan náà ya'ti ala an-nasi zamanun لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم الحرام أسكتاوى أسكتاوى وأن الكتاب تجرون ṣòwò bíráìbù ni, àbí kò ṣòwò bíráìbù ẹlòmíì ilé tó kọ́ ọkọ̀ tó rà gbogbo nǹkan tó ń kó jọ ń ṣe sálárì rẹ̀ látara àwọn owó àbẹ̀tẹ́lẹ̀ àwọn bíráìbù tó ń gbà ló fi ṣe àwọn nǹkan ọ̀yìn so kò rí nǹkan tó burú bí kó ń gba bíráìbù bẹ́ẹ̀ ni ànábọ̀ muhammad sallallahu alaihi wasallam láàrín rọ́ṣíà wàlmọ̀tẹ́ṣíà ànábìṣẹ́bi ilé gbogbo ẹni tó bá máa ń bíráìbù yẹn á àtẹni tó pa bíráìbù àti tó bá ṣe pẹ́ni tó fúnyàn bíráìbù yẹn kò rí bí lọ bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ rẹ̀ ní nǹkan yẹn ṣùgbọ́n ẹni tó yẹ kó ṣe nǹkan yẹn fún ní àyàfi tó bá ṣe kéde àfi tó bá fún ní nǹkan ni ó torí tó jẹ́ tọ̀ rẹ̀ pa ìgbà yẹn ló wò ní lẹ́ṣẹ̀ ṣùgbọ́n alimúrtẹ̀ṣì ẹni tó ń gba bíráìbù kò sígbà tó ń fẹ́ ṣe kéde tí ó fẹ́ rí ọ̀nà àbáyọ àsìkò tọ́bí ènìyàn ò níbi kíta àsìkò náà láwà yìí àsìkò tí ọmọ ènìyàn ti níbi kíta àbí tó ti ń rí owó rẹ̀ ṣe lè halal ní àbí haram so àmọ́yé ìmọ̀gbówá bẹ̀tẹ́lẹ̀ lónìí tí àwọn èèyàn tí wọ́n ṣe kéde tí wọ́n ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmí olè jíjà ká máa jí nǹkan kọ́mpínì máa lọ́ta òun ni ẹlòmí kí a máa ṣe jàǹbá ní kọ́mpínì òun ni ẹlòmí ipò agbára ló wà kó yíwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́yé ẹni tó ń bẹ ní ipò ìjọba tó ṣe wípé àwọn jàmbá ló ṣe tó fi rí gbogbo nǹkan tó rí kójọ àwọn náà ń gbọ́ gbogbo àwọn oríṣiríṣi kìnníkan two hundred billion kìnníkan one trillion kìnníkan gbogbo ẹ̀ tó ṣe pé ẹ máa wo kékeré ìfẹ́ fàdúró owó ìṣe ṣọmọ mẹ́ta mẹ́rin tó bí náà sùn wo ló fẹ́ ràn wọn lọ irú ayé wo ló fẹ́ jẹ kí ló fẹ́ jẹ nínú oúnjẹ kí ló fẹ́ gun mọ́tò kí ló fẹ́ gun nínú ọkọ̀ tó kó gbogbo owó yìí ṣùgbọ́n tó wá rántí ọ̀rọ̀ ọlọ́mọ ọba alhakumu takafu hatta tó ń tọ́ka mo fẹ́ pọ̀ ju ọlọ́run ọba ní tí wọ́n ètò yìí sínú sàárè owó tó ní ju lágbájá lọ tó wá ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn o lè jẹ ju inú rẹ lọ bákan náà o lè sun àyè méjì lẹ́ẹ̀kan náà nínú yàrá kan náà o lè sun ju bed space yẹ lọ kúmù lórí bẹ́ẹ̀dì yẹn gan ò lè ọkùpá gbogbo ẹ̀ so kí làwọn jí nǹkan tá ń jí nǹkan ìjọba ẹlòmíràn nítorí àwọn ọmọ ọ̀run ẹlòmíràn nítorí ìyàwó ìyàwó tó ṣe wípé tó bá kú sí wọn nìkan ló máa lọ jẹ́jọ́ níwájú ọlọ́run ọba gbogbo tó bá gbélé ayé ṣe ìyàwó kan ò ní bẹ́ẹ̀ jìyà ọmọ kan ò ní bẹ́ẹ̀ jìyà so òwò ṣe wá torí ìyàwó máa ṣe lọ́wọ́ ọba òwò torí ọmọ máa ṣe lọ́wọ́ ọba subhanahu wa ta'ala so táwáwò àárí pé àsìkò táwà yìí ó rí ní báńkà tánàbọ̀ Muhammad sallallahu alaihi tó sọ كفار ياتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أسكنب وأبومين تشفق نبي كتاب تشميكيو أمن الحلال أمن الحرام شدي على لني أمن بحرام سترينا ẹ̀sìn jẹ́ ká mọ̀ wípé ká ṣiṣẹ́ bákan náà ká dẹ̀ wà ní ọ̀nà ẹ̀tọ́ ká ṣiṣẹ́ láti lè fi rí owó ṣùgbọ́n iṣẹ́ tá a ṣe kò jẹ́ iṣẹ́ tí a fi rí ọ̀nà ọlọ́run ọba kó wọ́n ṣe pé tí a fi rí ìbìnú ọlọ́run ọba ṣùgbọ́n n tí ò ti tàbí ṣùgbọ́n ń bẹ́ ò ní pé àwọn kan wọn ó ṣáà máa kówó jọ ní ti ni ibi tí wọ́n ti lé kí owó kò ṣe kéde kò ń ṣe nǹkan tó mátà sí káṣáà ti méèkì owó yìí ká ti méèkì owó. باب تجارة البرد وقولي لن يا الإمام البخاري ومشطني وهناني إماتا عشر بكنا أرولوه باتوسو في رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله بس شيء انقرض وكاشكتا كرا كدكو بكنا bẹ́ṣù ṣe encourage wa tó lórí wípé ká ọwọ́ gbogbo àwọn àtà lè fi mẹ́kì owó tí ẹ̀sìn tó pè wá sí ọlọ́mọba subhanahu wa ta'ala dé kámọ̀ wípé kò gbọ́dọ̀ kúrò níbi ìrántí ọjà tó ń tà ẹni iṣẹ́ bá ń iṣẹ́ yìí ò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó gorí ẹ̀ kúrò di ìrántí ọlọ́run ọba tó ló jẹ́ pé àwọn ẹni rí àwọn làwọn tó ṣe wípé wọn kì ń torí pé afẹ́ tajà kan wá torí yẹn kan abandon ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kan abandon èyí tí ó jẹ́ ìjọsìn so ló jẹ́ pé alimami Bukhari alayhi rahmatullah so wọ́n mú wá nínú ọ̀rọ̀ ọlọ́pàá subhanahu wa ta'ala pípé ìyálò látún ihim tijaratun wala bi'in an dhikrillah àwọn èèyàn tó ṣe wípé ọjà kan tí wọ́n fẹ́ tà àbí kátàkárà kan tẹ́fẹ́ ṣe kò lè gbìn wọn kúrò bíi ìrántí ọlọ́run ọba wọ́n ikọ́ mi sọ̀lá bákanáà ìmá kírun wọ ìta ìzákà bákanáà ìmá yọzàkà owó wọn owó òníran júmọ́ wọn kò ní fẹ́ júmọ́ wọn délẹ́gbù pé wọ́n á rò pé tí ń bá fa dúró eléyìí tọrẹ tí mo fi yọzàkà á mo ti lóòsì mo ti lóòsì olówó mi àwọn tó bá kakuléètì zàkà rẹ̀ nísìn ẹni tí ó ní bí one billion naira tí wọ́n ń sọ fún pé one over forty one billion yìí òun ni tí ó gbọ́dọ̀ fi ṣe àdàkà one billion naira that's twenty five million naira òun lẹni tó ní one billion naira ló gbọ́dọ̀ yọ láti lè fi ṣe zaka owó yẹn bẹ́ẹ̀ lẹni tó ní 1 million naira tàbá lo standard receiver òun náà yóò máa yọ nǹkan bí twenty naira láti lè fi ṣe zaka one million naira one over forty 2.5 percent ní ó yọ tí ó jẹ́ zaka owó yẹn sọ fún yàrá wa wo one million naira tí mo ní tí mo ti ń tọ́jú láti láti ẹ̀ ó pọ́dún kan lónìí à níwáyọ twenty five thousand naira ń bẹ lórúkọ pé zaka eléyìí ti pọ̀jù jẹ́ ń ṣètọ́ ya ánú kí wéèyàn kan fún ní 1000 naira àbí wéèyàn kan fún ní 500 naira bọ́pọ̀lọpọ̀ ṣe máa ṣe eléyìí O ti di pé owó ó jẹ́ nǹkan tí ó kó àìrójúráyè bá o ti jẹ́ nǹkan tó ṣe wípé kò fẹ́ jẹ́ kó ṣe ojúṣe tó yẹ kó ṣe so àwọn ọlọ́run subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ pé àwọn èèyàn gidi لا تلئيهم تجارة ولا بع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة owó bákan náà ọjà kan kátàkárà kan kò lè wá ìrojúrá ìbá wọn tó fún wá dẹni tó ṣe wípé wọn àní wọn rántí ọlọ́run bá wọn ní ké wọn bákan náà zàká tó yẹ kí wọ́n yọ wọn àní yọ يخافون يوما تتقلب فيه القلوب والأبصار kí ló fà á tí lè yóò fi ní ṣẹlẹ̀ sí wọn òun ni pé wọ́n ń bẹ̀rù ọjọ́ kan tó ṣe wípé ìdààmú bá ọkàn bákan náà ìdààmú bá ojú tó bá dijọ́ náà tí àwọn èèyàn ó máa wo ní wíwò tí ó kún fún ìbẹ̀rù ní wíwò tí ó kún fún ìbẹ̀rù nasalula alaafiyata wa salamu kọlọmọ bá kí oko wáyọ ó ṣàánú wa so àwọn tí wọ́n jẹ́ èèyàn gidi wọ́n ṣe kátàkárà àwọn tán jẹ́ èèyàn gidi wọ́n ṣiṣẹ́ ọwọ́ àwọn tán jẹ́ èèyàn gidi wọ́n ṣiṣẹ́ oṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo eléyìí náà kò ní jẹ́ nǹkan tí ó jẹ́ pé wọ́n wà máyà tí ó fi wá di pé wọ́n àníra ti Allah subhanahu wa ta'ala fásitì òun ètò tí wọ́n ṣe pé ni tí wọ́n àní ka ìrún fún wọ́n wá ní pé ìfi owó yẹn wà bó wọn dáró délẹ́bù wípé àti ẹ̀sùn tún yọ zàkọ owó tí wọ́n rí náà wọn àti nífẹ̀ẹ́ ṣe so alìmọ́mù Bukhari alayhi rahmatullah wọn náà tá a gbàgbé ọlọ́mọba subhanahu wa ta'ala ó sọ fún wa náà wípé wa idha ra'aw tijaratan aw lahwan faddu ilayha tán bá rí ọjà kan àbárí nǹkan eré kan ẹ̀ǹfàdú ilayha wọn ó túká lọ síbẹ̀ wàtàrà kúkà kọ́ iman wọn dẹ̀ fi rẹ muhammad sallallahu wọn ó fi ẹlẹ́ níwọ̀n nìkan níbi tó ti ń ṣe kúdúbà wàtàrà kúkà kọ́ iman kúl ma ìdá lọ kọ́yìn náà láàrin omina tíjà ọlọ́run rẹ̀ anájú sọ fún ọ pé èyí tó ń gbogbo àwọn kátàkárà tẹ́ǹṣì yẹn lọ ọ̀là òkèrò rọ̀ fìtìmù ọlọ́wọ́ ọba ló lóore jù lẹ́ni tí máa ṣe àrídìkì fún un so ọlọ́wọ́ ọba fi eléyìí ó fi pàkíyèsí àwọn sọ̀hábà wọ́n dẹ̀ gba àkíyèsí náà pé wọ́n sí so ló jẹ́ pé ọ̀rọ̀ wọn di ẹni tó ṣe pé ìṣàlù láàtò yéhe tìṣàárọ̀tún wà lábẹ̀rún àǹdíkìrìlá wọ́n ikọ̀ ìṣọ́lá wọ́n ìta ìzẹ̀ká yàkọ̀ fúnná يخافون يوما تتقلب فيه القلوب والابصار ọ̀rọ̀ wọn jẹni tó ṣe wípé bíznẹ́sì kan kátàkárà kan ò lè affect wọn débi wípé wọn wà nínú ti ọlọ́run ọba mọ́ débi wípé wọn à ní kírun àbí tó yẹ ká yọ owó òníran júmọ́ wọn délẹ́rù fún adúgbò eléyìí wọn á fẹ́ kó sí ọgbẹ́ yẹn kan gẹ́gẹ́ bí ìzàká kò lè sí tó pàtàkì ṣe eléyìí ọjọ́ tó ṣe wípé ìdààmú bá àwọn ojújọ́ bẹ́ẹ̀ ni àwọn ọkàn náà yóò jẹ́ nǹkan tó ṣe pé ìdààmú tí ó bá ọ̀kọ́lá kọtáàdá kọtáàdá ìkan lára àwọn tàbí'ùn ó ti tán àlùkọ́wùn bá yà لم تلئهم تجارة ولا بيع عن ذكر الله حتى يؤدوه إلى الله ṣùgbọ́n tó bá yẹ kí wọ́n yọ zakaka ó yẹ kí wọ́n ṣe kan yọ kankan nú dúkìá wọn wọ́n á yọ wọn ní jẹ́ kí nǹkan yẹ kó ìrújúráyè àìrújúráyè bá wọn so wọ́n tó rí ẹ̀sìn wọ́n yọ kan yẹn wọ́n ṣe tó yẹ kí wọ́n ṣe wọ́n nítorí ẹ̀ ní àyà yìí ló fi sọ̀kalẹ̀ so kò jẹ́ bí àárín ẹ̀ṣì jẹ́ lẹ́yìn ẹ̀ alimamu Bukhari alayhi rahmatullah wọ́n ní ọdún tẹ̀síwájú wọ́n ní haddathana Abu Asim an ibn Jurayj qala akhbarani عمرو بن دينار عن أبي المنهال قال كنت أتجر في الصرف آه، أبو المنهال فني كنت أتجر في الصرف ممانشي بزنس في كما شو فسألت زيد بن أرقم قولي موافق لو زيد بن أما أرقم كان مع الصحابي نبوة محمد صلى الله عليه وسلم رضي الله عنه فقال قل واصحبني قال النبي صلى الله عليه وسلم حاء وحدثني الفضل بن يعقوب قال حدثني الحجاج بن محمد قال ابن جريج اخبرني قال اخبرني عمرو بن دينار وعامر بن مصعب انه ما سمع ابا المنهار يقول سالت البراء بن عازب وزيد بن ارقم من البراء بن عازب àti lédọ̀mọ̀ arkham ni abúlmin wà ló ń bè lọ́wọ́ wọn àni sọ́rọ̀ nípa kama ṣe owó àti kama pààrọ̀ owó torí pé ta bá sọ pé èèyàn ń ta ọjà à ń lè ń ra ọjà ìsídà kí a fi áítẹ́mù kan pààrọ̀ áítẹ́mù kan lápèjúwe oní tí wọ́n máa ń pè ní dé olùmọ̀kan ayá lọ́wọ́ òdìjá máa ń pè ní trade by barter àrípa àwọn kan gbà kan wọ́n máa lọ káàkiri tí wọ́n máa gba aṣọ àlòkù wọ́n máa fi fún àwọn èèyàn ní kúlà wọ́n fi fún wọn ní báàfù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn kan tí wọ́n máa fi ń pààrọ̀ nítorí kátàkárà náà ni wọ́n ń ṣe eléyìí ó gbé aṣọ àlòkù rẹ̀ kalẹ̀ yóò fi gba kúlà àbí kó fi gba kàn mí lọ nítorí yẹn wọ́n máa ń pè ní trade by barter ní ònà kàyàbọ̀ so ìgbà míì dẹ̀ ni ó lè jẹ́ pé nǹkan tí wọ́n tà fúnra wọn ò ní pé léyìí ó kó kalẹ̀ èyí tí àwọn èèyàn recognize as currency owó ó lè jẹ́ náírà ó lè jẹ́ dọ́là ó lè jẹ́ pound sterling yóò wá fi gba item kan èyí ò ló common mo fẹ́ ra ráìsì ní sí mo fún wọn náírà mo gba ráìsì mo fẹ́ rẹwà mo fún wọn náírà mo bẹ̀wà so eléyìí ìkan nìyẹn so ìmí náà tún ní ìtẹ́ǹpẹ̀ ní bẹ̀rù musọ́rafa bẹ̀rù almusọ́rafa ó ní kéèyàn pààrọ̀ owó pẹ̀lú owó kéèyàn pààrọ̀ owó pẹ̀lú owó that is in that as currency kí n wá pààrọ̀ rẹ̀ pẹ̀lú nǹkan ní ìtàn recognize as currency ilé iná pé al-musarafa so Abul Minhal Abul Minhal ó ní òun a máa ṣe eléyìí òun á bèèrè lọ́wọ́ al ọmọ Azib bákan náà Zayd ọmọ anisfar nípa ìmọ̀ pààrọ̀ owó pẹ̀lú owó ká máa ta owó fúnra wa faqala abúlmin hal ó ní zaidoman arfan àti albara bin azib àmẹ́jì wá sọ fún pé kúnnà tàjírẹ́ àwọn náà máa ṣòwò aláàdì rasulillá ìsọ̀lọ̀lọ̀ àtàlá lásìkò anábìsọ̀lọ̀ àtàlá fasa alna rasulallah sallallahu alaihi wasallam ani sorf awa be lo wa rasulullah ta pe kama paron tan pe ni owo pelu owo fàkọ́lá ìkánà yàdá bí ẹni fọlábà ó ní àmì sọ̀lá àtàlà tó bá ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní tí ò sí lọ kábọ̀ fọlábà kò sí nǹkan tó wo wà ìkánà nà sá án tó bá ṣe pé lọ kábọ̀ ńbẹ́ńbẹ́ fàlàyẹsùlọ́ eléyìí ó ṣe kí ni kò bá àwọn kò tọ́ so ló jẹ́ pé ó ní sáńkè ní rìbá òun náà ní rìbá ìtànpé ní àlékún rìbá ní èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní àzíyàdà àlékún sọ́lọ́mọ̀ bá subhanahu wa ta'ala ó ní fàyílá azagna alẹ́ àmà àtàzẹ́j wà rọ́bàj ó ní táwọn ọlọ́mọ̀ yóò dẹ̀ jẹ́ nǹkan tó ṣe rí pé yóò gbèrú yóò jẹ́ nǹkan tó ṣe pé kí ni tí yóò gbèrú wọ àbátà ní kulli zawjin bahij yóò dẹ̀ mú àwọn irúgbìn lóríṣiríṣi tí ó jẹ́ nǹkan tí ó tutù mímíní tó ń ṣojú lọ́yìn kí la fẹ́ lò ń bi ayàtà òun náà ní gbólóhùn robert yàní zadat wanamati irúgbìn yẹn yóò lékún ó ní tí ẹni tí ó fi tó gbìn ó ní nǹkan kékeré tó gbìn ṣùgbọ́n tọ́lọ́n bá rọ ojú sí ẹ̀ṣìká zach yóò di nǹkan tí yóò tí ó mì ní tí ó mì délẹ́bù pínkí ni wàrọ̀ bá yóò tún lékún ààrí irúgbìn kékeré sáà gbé ṣe di nǹkan tó ṣe yí pé yóò máa tóbi yóò máa tóbi so bẹ́ẹ̀ náà ni owó tó ṣe wípé èèyàn bá yáyàn àbí ó pààrọ̀ owó yẹn pẹ̀lú èèyàn kan àbí èèyàn jẹ lówó àsìkò tó yẹ kẹ́nìyàn san wá tó kò wá rí san wá ní kí ó ṣe àlékún eléyìí mo mọ̀ pé ní rìbá mo mọ̀ pé ní rìbá òun ni àwọn àyàta kàfúnra wa nípìnlẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí nípa pé ọlọ́wọ́ bá ní alladhina yaquluna riba àwọn tó ń jẹ riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhatafu ash-shaytanu min al-mas ìgbédìde ẹni tí torí pé wọ́n ní business làwọn ń ṣe

so ilé ni wọ́n pèrè bí ní asọ́r àbí alùsọ́rafa ó gbọ́dọ̀ jẹ́ yadan bí yadin ó gbọ́dọ̀ jẹ́ nasa'ad ó gbọ́dọ̀ jẹ́ yadan bí yadin kó jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kó má sí lọ kábọ̀ ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kó má sí kí ni lọ kábọ̀ tí lọ kábọ̀ bá ti wọ̀ ọ́ ó ti di tánkì ní ríbá nàtíà nàtíà yà ní àtàkìr jìlé ti wà mẹ́ kò yẹ kí jìlé wà mẹ́ rárá so ọ̀pọ̀lọpọ̀ ọgbàrẹ̀ ní tí tàkìr jìlé bá máa wà níbi owó tá a fẹ́ pààrọ̀ tá a fẹ́ tà fúnra wa a ní ta bá ń pààrọ̀ owó à ń ṣe kí ni à ń tajà fúnra wa ni bí ìgbà tá ń pààrọ̀ aṣọ pẹ̀lú aṣọ àbá ń pààrọ̀ aṣọ pẹ̀lú nǹkan mí ni ẹni tí ta bá ti jọ ń pààrọ̀ débi ohun yìí tí wo ohun yẹn ọgbà yìí tó wà lọ́wọ́ tèmi nígbà yìí tó wà lọ́wọ́ títí ẹ ó ti di pa àpàrọ̀ rẹ̀ bẹ́ẹ̀rù ni wọ́n ń pè àta nǹkan fúnra wa nìyẹn pé a pè lórúkọ pé mo ta àbí àlógbólóhùn mo ta èyí tí ó túmọ̀ sínú ẹ̀sìn náà ni àlùbẹ́rẹ̀ àtà fúnra wa ni so tí ìwọ́n bá pààrọ̀ owó pẹ̀lú owó kò gbọ́dọ̀ sí lọ́kàbọ̀ ńbẹ́ náà owó tí ẹ fẹ́ pààrọ̀ kí ní òun fẹ́ pààrọ̀ owó pẹ̀lú owó tí ó wà bí ní pé kí ni lọ́kàbọ̀ yóò máa wọ́ ìkẹ́kẹ́ gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ fún ẹni tí olóhun fẹ́ pààrọ̀ ẹ̀ àtẹni tó ń yáyàn o ẹni tó yáyàn ní ń bá yáyàn lápèjúwe ní ten thousand naira mo mọ̀ pé kò ní fún mi para lẹ́sẹ̀kẹsẹ̀ létà ni ó para fún mi ó lè jẹ́ twenty minutes later ó lè jẹ́ thirty minutes later ó lè jẹ́ forty minutes later ṣùgbọ́n kò ń ṣe orúkọ pa pààrọ̀ rẹ̀ ló bá wá orúkọ pé mo yá ló bá wá so ló jẹ́ pé tá a bá yáyàn ní owó ordinarily ìpìlẹ̀ ni pé owó tí a kó fún èèyàn ó yẹ kí ẹni kó rú rẹ̀ fún wa lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n ṣẹ̀rí ẹ̀sìn ṣẹ̀rí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi àyè ẹlẹ̀ kó lè mọ́ kó fún wa lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé ó wá ní wíwá ń téèyàn of kindness ni so ẹni tó bá yá tó wá lóun yá wa lówó tó wá ń retí ká ṣàǹfààní kan fóun faqad arba ó ti gba rìbá ẹni tó wá fìlè ló ń yá wa lówó tó wá ń retí àǹfààní kan lọ́dọ̀ wa faqad arba ó ṣe kí ni ó ti gba rìbá nítorí ẹ̀kọ́ ní ẹgbẹ̀ ẹ̀yà mi ní 10,000 anúkù ìṣúwẹ̀ máa yẹ parí máa ra nǹkan ní ìsọdá títí ń bẹ̀rù ordinary ni o ní bẹ̀ẹ́ ní nǹkan yẹn o lè mọ́ lè bẹ̀ ní nǹkan ẹ̀ ṣùgbọ́n torí kó fẹ́ ṣe láǹfààní kó fẹ́ ya lówó ló fi ràn níṣẹ́ yẹn faqad arbaita ó ti gbá rìbá torí pé nǹkan tó ní kó bẹ́ ṣe ordinarily tí o bá ṣe pé torí kó fẹ́ ya ní nǹkan o lè kọnu kan ẹ̀ sí so ó ti lo àǹfààní kó ya lówó láti gba èlé ẹ́ fábíìsì lórí owó tó ya so rìbá rìbá ni so n tó bá jẹ́ ìtàkì ṣe fúnra wa tẹ́lẹ̀ ẹni ìhúnṣẹ́ ní tó wọ́n ránṣẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé ó yáwó lọ́wọ́ rẹ̀ òun ló fi ránṣẹ́ rìbá ni bákan náà ìyẹn yára lówó gòkè ẹ máa yẹ ṣùgbọ́n wàá jẹ́ kí n lo ọkọ̀ yẹn ọkọ̀ rẹ̀ mo wàá jẹ́ kí n lù ú lọ síbì kan ordinary ni o lè mọ́ lè kọnu pé kó yẹ lọ́kọ̀ pé kó gun lọ bìkan tí o bá ń ṣe wípé torí kó ya lówó torí pé ó yá lówó yẹn òun ló sọ ọ́ di rìbá torí ẹlòmí ó sọ yí pé ká tó lè yẹ lówó ó kọ́kọ́ dájọ sọ́dọ̀ wa fún bí oṣù mélòó kan tọ́ wá dájọ sọ́dọ̀ wa fún bí oṣù mélòó kan ìgbà ẹ̀ lò ó wà kọlifáì láti yá owó lọ́dọ̀ wa owó tó dá sọ́dọ̀ yín bí oṣù mélòó kan kí lẹ́yìn fẹ́ fi ṣe tó wájẹ́ pé owó yẹn nìyí ẹ kò ṣe bẹ́ẹ̀ kan tí má inú àpótí lásán ẹ̀ ń lò fún nǹkan mí ní ọkọ̀dọ̀ arúgbó ìtún ẹtí bá rí bá torí pé nígbà tó owó rẹ̀ tó kó fún ẹbí ń ṣàǹfààní ìgbà yẹn ló ẹ̀ṣẹ̀ wá sí kíni ló qualify lẹ́yìn àǹfààní tẹ́ ti fi owó rẹ̀ ṣe ló ẹ̀ṣẹ̀ qualify láti ṣe kíni láti ya owó lọ́dọ̀ yìí rí bá ní owó tẹ ìgbà tẹ́ fi ó gbọ́dọ̀ tí ò bá ti tó bá wá ní kọ́rọ̀jù nǹkan tí ẹ̀fí ṣe láàánú ṣùgbọ́n tó wá wá ní ìwà bẹ́rù sọ́ráfà ó gbọ́dọ̀ jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà tí ò bá ti wá ní wíwá wípé mo yẹ ó wá ní wíwá pé afẹ́jọ pààrọ̀ rẹ̀ afẹ́jọ pààrọ̀ rẹ̀ kí owó yẹn má jẹ́rú kankan náà ó gbọ́dọ̀ jẹ́ pé kí lẹ́sẹ̀kẹsẹ̀ yìí nísìnyí fẹ́ exchange náírà pẹ̀lú dọ́là mo wá ní dọ́là lélẹ́yìí ẹnìyàn wá ní tó wá di ìrọ̀lẹ́ òun ó kó owó yẹn wá òun ó kó náírà wá èmi fún dọ́là ní pẹ́sẹ̀kẹsẹ̀ olówó kó dọ́là wá nírọ̀lẹ́ àbí in two hours time or in an hour time or in thirty minutes time òun ó kó wá ó dẹ̀ ti gba dọ́là yẹn sọ́wọ́ ń sìn olówó kó náírà wá in twenty minutes time in ten minutes time òun ó kó dọ́là yẹn wá faqad arba kó ṣe kí ni ó ti kó sínú rìbá. torí wípé o gbọdọ jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń bọ́jẹ́ pé kí ni owó ọ̀tọ̀ọ̀tọ̀ ni náírà lélẹ́yìí o gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tàbá ti ń owó à ń ta owó fúnra wa ni kò ń sí lọ kábọ̀ níbi ọjà pé à ń ta owó fúnra wa à ń owó lọ ń náírà ṣe nasalala alafiyata wa salama ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀yà ni wọ́n kó sínú orú nǹkan báyìí so lákòjú ẹ̀sìn ẹlòmíà ni yóò gba wọ́n ṣe transfer dọ́là fún nísìn yóò lóun ó sẹ́ndì equivalent náírà ní àsìkò báyìí bí a ní rọ̀lẹ́ àbí lóru àbí níjọ́ kejì àsìkò sínú rìbá rìbá náà fẹ́rẹ̀ kó sí ẹni wọ́n pè ní kíni rìbá nàfà àbí rìbá nàfíà rìbá ìdílé rìbá ìdílé sẹ́lẹ̀ yìí ni tí àwọn sàábé yẹn tí wọ́n sọ pé lásìkò anábíwá Muhammad sallallahu àwọn máa ń ṣe sọ́rfù àwọn máa ń pààrọ̀ ikán pààrọ̀ góòdù pẹ̀lú sílvà tó owó tán náà ń gbà wọn so àwọn máa ń ṣe sọ́rfù ṣùgbọ́n náà ní sọ ó bá jẹ́ pé ó jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí problem tó fi mà tó bá ṣe kó jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n tí ó bá ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ falayeslo àníṣọ́lá àtọ́lá ní kò tọ́ kò ń ṣe tó wà òkè tí ó bá ti fi ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ kí owó yẹn tún wá lọ jẹ́ wípé irú owó kan náà tún wá ní a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nísì mo fẹ́ pààrọ̀ náírà pẹ̀lú náírà kí ni mo fẹ́ pààrọ̀ náírà pẹ̀lú náírà ìkẹ̀kẹ́ náà kún gbọ́dọ̀ wà mẹ́wọ̀n bóyá ètè mi kó dání ó ti gbó èyí tó ń kó dání tuntun ni bẹ́ẹ̀ lẹni tí ó fẹ́ pààrọ̀ tuntun pẹ̀lú èyí tó ti gbó yóò fẹ́ sọ wípé kóhun ráǹfààní kan ó lè sọ pé ókè òun á fún ẹ ní nine hundred naira fún èyí tó tuntun láti lè fi gba one thousand èyí tí ó ti gbó lọ́wọ́ tiẹ̀ ẹ̀tí kó sínú rìbá sanabuwa muhammad sallallahu alaihi wa sallam olùgbọ́dọ̀ jẹ́ nislam bí mislim nislam bí mislim kó jẹ́ kí ni irú kan náà ó gbọ́dọ̀ jọra wọn lọ ṣùgbọ́n fa idha ikhtalafat ààrí asnaf fàbírú kayfa shi'tum idha kana yada biyadin tí wọ́n bá yàtọ̀ síra wọn ẹ lè pàwọ́ ẹ̀ bó ṣe wù òun ṣe dandan kó jẹ iye kan náà ó tẹ̀lé má lè jẹ iye kan náà torí pé wọ́n ń ṣe irú kan náà ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ yádá bìyẹ̀dín ó gbọ́dọ̀ jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbọ́dọ̀ sí lọ́kábọ̀ kò gbọ́dọ̀ sí màá pẹ́ǹdì ẹ̀ lítà tó bá ṣe pé transfer la fẹ́ ṣe ẹsẹ̀kẹsẹ̀ níbi lè ṣe transfer títí ẹ̀ ní kéde náà máa transfer títí ẹ̀ tí wọ́n bá ti ṣe é báyẹn wọ́n kò sínú ta mọ̀ sí ribat nasi'a ó dẹ̀ burú gan ó burú gan sọ tó bá ti pé irú kankan náà ni irú owó kan náà ni ó tún gbọ́dọ̀ jẹ́ ẹ́ ikú ọ̀fọ̀ ikú kò gbọ́dọ̀ jura wọn lọ in addition sí kò gbọ́dọ̀ jẹ́ yadabiyẹ́ni lẹ́sẹ̀kẹsẹ̀ ó tún gbọ́dọ̀ jẹ́ ikú ọ̀fọ̀ ikú kò gbọ́dọ̀ jura wọn lọ torí pé kí ni irú owó kan náà ni gẹ́gẹ́ bí ti ànàbọ̀ Muhammad sallallahu alayhi wa tí ó sọ ṣẹlẹ̀ ìtawà sọ ń di owó òun náà ló wá àplíkébù sí àwọn oúnjẹ tí wọ́n máa ń wá àwọn oúnjẹ tí wọ́n máa ń wá bí davido bí ọkà bàbà bí wíìtì bí ráìsì bí ẹwà àti rẹ̀ lọ àwọn oúnjẹ tán máa ń wá ó wà àplíkébù sí oúnjẹ tá a máa ń jẹ tí wọ́n wọ́n tábà pààrọ̀ rẹ̀ náà kò gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá tún àrọ̀ jẹ́ pé oúnjẹ kan náà ni kò gbọ́dọ̀ jẹ́ mislam fi mislam kò gbọ́dọ̀ jẹ́ déédé so àkílá fẹ́ pààrọ̀ ń belé òní pé a gbọ́dọ̀ jìnà bí nǹkan pè ní rìbá níbi kátàkárà wa islam ní ká ṣe kátàkárà ṣùgbọ́n kò ń ṣe bí ká máa jẹ rìbá kò ń ṣe bí ká máa jẹ rìbá ọlọ́wọ́ bá wọ́n ti ayọ́ lẹ́bí na ámànù láta kúrú ríwà àbà àbà fọ̀dọ̀ àbà ọlọ́nu pẹ̀lú olùgbàgbọ́ ẹmẹ́ jẹ́rì bá ní àdìpèlé tẹ mọ́ ń jẹun ẹjìnàtí ẹ̀páyọ̀ ọlọ́wọ́ bá tọ́ ẹ̀pẹ́ múmi ní so eléyìí bí islam ṣe encourage káṣòwò káṣe kátàkárà òun náà ló ní ká jìnà sí àwọn kankan tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ò nífẹ̀ẹ́ sí wọn so ìwé ẹni tí anabi sallallahu alaihi wasallam kò sọ fún àwọn sọ̀hábà lọ́wọ́ ńlá àlẹ́ sábọ̀rọ̀ jìnà sí tán pé ní ríbà nasi'a abọ̀rọ̀ jìnà sí tán pé ní ríbà fọ́d abọ̀rọ̀ jìnà sí tán pé ní ríbà ad-duyun ríbà ad-duyun òun ni kí ni jẹ wá lówó kẹ́ni ẹ àtẹ̀tẹ̀ ẹ kó sọ owó kó tó kó mọ́ ìsan káwá ní àáfún lásìkò káwá fi èlé kù ká ní afẹ́yà lówó àáfi èlé kù eléyìí kò lórí wípé rìbá jàìlíyà ni rìbá jàìlíyà tí a bá ti ń sọ̀rọ̀ ń pa rìbá rìbá àsáàtà yóò fọlù sórí mi so bákan náà rìbá nàfí àti rìbá fọ́d eléyìí ìta gbọdọ̀ jìnà sí muhammad sallallahu alaihi wa sallam èèyàn kan mú déètì wá fún bàtà nàbí wá jẹ́ anábí ní ṣí bí déètì khaibaru ṣeré onírárá ìta máa ń ṣe gba sọ́ọ̀ méjì eléyìí a máa fi ń gba a máa a fi gba sọ́ọ̀ méjì àbí ká fún sá méjì ká fi gba sá ẹyọ kan èyí tí ó dá yìí anamisọ̀lá asálám wá ní awùwà awùwà anamisọ̀lá asálám ó kọ́mplé lórí ilé yìí nínú ẹgbà wa ó ní àìnú rìbá ojúlówó rìbá lélẹ́ yìí anamisọ̀lá sọ fún asọ́lọ́lá asálám ó ní bíi ìjọba lè dára ìpè wọ́n fẹ́ jẹ dàbídùn tó dá èyí tó ṣe yí pé kò fi bẹ́ẹ̀ wà òkè tó ṣe pé òun ni oko títí yí produce ta kò gbowó rẹ̀ tó mọ̀ ṣẹ́rí ìjàrá iléeṣẹ́ ní ìgbà owó tó wá gbà níbi dàbídùn tó ta yẹn fira jẹ̀ní fira dàbídùn tó dáa tó fẹ́ jẹ ṣùgbọ́n kò ló fẹ́ pààrọ̀ dàbídùn pẹ̀lú dàbídùn èyí tó wà òkè gan àti èyí tí ò fẹ́ wà òkè ó fẹ́ pààrọ̀ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kó fi fà ẹyẹ ọ̀kan eléyìí fi gba kó fi fà méjì eléyìí kó fi gba ẹyẹ ọ̀kan anábìsọ̀lá àtàlámà ẹnu rìbá rìbá ni so gbogbo àwọn nǹkan wọ̀nyí ni anábìsọ̀lá àtàlámà ló pọ̀ fún àwọn sàhábà tó wà ní láyà àti so kájínà sí rìbá níbi kátàkárà wa so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 ìyá ṣe ó yà lówó náà náà tí bá gẹ́ẹ̀tì question yẹn dáadáa òun ni ẹni tí èèyàn bẹ̀ níṣẹ́ ṣùgbọ́n ó jẹ́ṣẹ́ yẹn fún èèyàn pẹ̀lú ìtìjú so òun ṣe wípé nǹkan yẹn wá láti inú ẹ̀ ṣùgbọ́n torí kéèyàn jẹ́ ọ̀gá fún òun ló fi jẹ́ iṣẹ́ yẹn ni so ṣe ilé iṣẹ́ rìbá ní ilé òkè ṣe rìbá torí pé èèyàn ò yá ní owó so èèyàn bẹ̀ẹ́ kó báyàn ṣe nǹkan ni ìwé eléyìí náà nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa wà kí á fùfún ni tí ó ti ní sùn nípa pé anybody tí wà bá bẹ̀ níṣẹ́ tó ṣe pẹ́ni téèyàn bẹ̀ níṣẹ́ yìí inú rẹ̀ ò dùn sí iṣẹ́ téèyàn bẹ̀ tí ó rẹ̀ kì í ṣe ẹni téèyàn ní ìkápálẹ́ lórí bí bàbá bí ọmọ níṣẹ́ ìyá bí ọmọ níṣẹ́ àti tó jọmọ́ báyìí so èèyàn ní láti wà kíáfù nípa arú nǹkan báyẹn ọ̀gá bẹ ọmọṣẹ́ níṣẹ́ àwọn kan yẹn ìyẹ́wà ò ìyẹn kọ́ là ń sọ ṣùgbọ́n tó kókè ẹ̀kan ní pé jùyàn kan lọ ládùúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa ni ó kè fẹ́ bẹ̀ níṣẹ́ ẹ̀rẹ̀ mọ̀ pé iṣẹ́ tẹ̀ bẹ́ẹ̀ yọ sí nǹkan yẹn ó kàn ti jú yẹn mùsùlùmí gidi máa ń try láti avoid irú àwọn kan máa as much as possible níta máa bẹ̀yẹn pé kó ṣe fún wa pẹ́pẹ́ nìyẹn pẹ̀lú ìrúnmú pọ̀ ní èṣe tí ó rẹ̀ ń jẹni ta ní kápálé lórí èèyàn máa ń tráì láti avoid nǹkan yẹn kódà kéèyàn wá bẹ níṣẹ́ yẹn kéèyàn sanwó fún ike ó fi fẹ́ kó bá mi ṣe nǹkan báyìí èló ni wàá gbà so ìyẹn nìyí ó bẹ́tà èèyàn á mọ̀ wípé iṣẹ́ tí ó ń ṣe fún èèyàn ó ṣe kí ni ó gbowó ìyàlè lórí mo rò póyé ṣùgbọ́n pé kí náà kàfẹ́ rò pé mo jù lọ lọ́jọ́ orí nìyẹn so eléyìí kò ń ṣe nǹkan tí ẹ̀sìn tí sábà máa ń encourage èèyàn fún so wallahu a'lam سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك